àpẹjù fún ọlọ́wọ́ ọba ọba alápẹ̀lẹ̀ ọba ọlọ́rẹ ọba tí máa ń sílẹ̀kùn gbogbo orí kalẹ̀ fún àwọn ẹrú rẹ̀ tó dá ọlọ́wọ́ ọba yìí òun náà lọ́ba aláàánú tí sì máa ń sàánú àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run ọba tí máa ń ṣe ẹ̀dá rẹ̀ ní ẹ̀sán tó tóbi fún gbogbo ẹni tó bá bàlù pẹ̀lú tó mú ọlọ́run ọba ìrètí ọlọ́fẹ́ ní máa mú ọlọ́run ọba náà òun lọ́ba tí mú àtúbà yọ látara òru òun lọ́ba tó sì dá gbogbo ẹ̀ ní pátá olùpẹ̀pọ̀ ọlọ́run náà lórí gbogbo àwọn ìdẹ̀rùn orí tó ń kọ̀ọ̀kan wa táwọn orin náà tó ti ké ń jẹ́ ọ̀pọ̀ ọ̀tún títí ń bá ara ara wọn lówùúrọ̀ àti ní àṣálẹ́ bákan náà ọlọ́run lórí àwọn rẹ̀ wa náà a sì tó dúpẹ́ fún lórí ń sẹ́ni gbogbo àwọn wa àti kò sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ọba ọ̀kan tuntun ni kò sẹ́fẹ̀rẹ̀ àpò kò sáfìwé fún nínú gbogbo tó dá ọlọ́wọ́n bá yìí òun náà ni ọba tó fi yí pé ìjẹ́rìí tá à ń jẹ́rìí fún à ń jẹ́rìí níjẹ́rìí tọ́nà ọba ilé tí ọlá tí ó fi máa fọ igbá ya wa má láti máa tẹ̀síwájú lọ sí olóore tí ó sì ti ya wa kọ́fẹ̀ dáadáa láti máa gba gbogbo rẹ̀ wọlé mo bákan náà ọlọ́run ọba ilé jẹ́ ọlọ́run pẹ̀lú ìmọ̀nà àti dáadáa ọlọ́run bá wa sí ànẹ́bí àtàwọn ní rẹ̀ ẹrú rẹ ni òjíṣẹ́ rẹ ni dákùnbá ni pé ànẹ́bí náà dáadáa àtàwọn sáábì rẹ̀ ní gbogbo ìgbà yòówù sí àwọn ìràwọ̀ tí wọ́n bá ń yọ bákan náà tí wọ́n bá ti wọ́ gbogbo àti ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá dọwọ́ wa ọlọ́run bá ọlọ́run ni mo fi ẹyin olùgbàgbọ́ òdodo ẹ̀fáyà ọlọ́run ọba nípa apá àti ìpáyà ẹ̀ ti gbọ́dọ̀ kú lórílẹ̀ ayé àti tẹ̀lé ẹ̀lẹ́ sọ́jẹ́ mùsùlùmí gbogbo àtàjẹ́ lókè ọlọ́run àwọn àtàjẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ ọlọ́mọ yìí pé dájúdájú ti ń jẹ́ ìgbẹ̀yìn rẹ̀ àti bọ̀tán dáadáa tọ́lọ́ ọba ilé tí ọlá máa ń ṣe fáwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ òun náà ní kí ọlọ́wọ́n ọba ilé tí ọlá kó fi ẹrú kó fi ṣe bòńgẹ́ síwájú kó tó kú láti jìnnà sí gbogbo ti ń bí ọlọ́wọ́n ọba nínú

àtibọ̀tán rí lọ́lọ́wọ́n ọba ìrèké ọlá lọ́gbẹ́ fún rẹ̀ níbẹ̀ lọ́lọ́wọ́n ọba kọ́dà fún kọjá kíkà sẹ́ni kọ̀ọ̀kan wa kásán sórí orí. gbogbo àti àjẹrù ní ọlọ́run nínú tí ọmọ tọ́ka lórí ìtumọ̀ ilé yìí òun náà ni tó wá tó lálàáfíà láti ọ̀dà fáwa anet ọmọ máàlì tí ọlọ́run ọba kọ́ bá wa ní yọ́nú sí wọn. wọ́n ní òjijì ọlọ́run sọ́nà ọwọ́ abéèrè pé èrè òjíṣẹ́ ọlọ́run báwo lọ́lọ́run ti fẹ́ lórí ẹni bẹ́ẹ̀ àdébí sọ́lá mọ́ àwọn àyè òṣèlú sọ pé níṣẹ́ lọ́lọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́run ti ṣe kò láti di iṣẹ́ olóore ìwájú kó tó kú tó kú lórí iṣẹ́ olóore bẹ́ẹ̀ náà ọlọ́run ọba kan wa ike ní tí títí láti papòdà sọ́dọ̀ ọba bákan tọ́ba máa gbèrò oore rò nínú àwọn ẹrú rẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ ọmọ ẹ̀rí kí ọlá yóò fún ní adùn pé o wọ́n béèrè pé báwo ti ṣe bẹ́ẹ̀ fún ìrè òjíṣẹ́ láàrin sọ́dà òjíṣẹ́ bá ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ yóò iṣẹ́ olóore kan yóò rẹ̀ kalẹ̀ fún ẹrú náà kú lẹ́yìn náà lọ́lọ́wọ́

lẹ́ni tọ́lọ̀ fi jẹ́ ọlá fún ẹni bẹ́ẹ̀ tọ́lọ̀ kó ti bẹ́ẹ̀ sígá tẹ̀lé kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ti sọ fún àtẹ̀kí sọ́lá rẹ̀ sọ́lá nínú sọ́lọ́kùn sílà ọlọ́run dáadájú àwọn tó ń sọ pé ọmọ òun náà lẹ́lẹ́dàá wa tí wọ́n ti dúró déédéé tí wọ́n dúró sísìn tí wọ́n dúró dáadáa níbi ẹ̀sìn ọlọ́run àwọn mọ̀láìkọ̀ wọn sọ kalẹ̀ lé yẹn wà ìdùnnú yìí ìròyìn ìdùnnú yìí yọọ máa wà fún ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo nígbà tí bá ń kọ kàkà fún bẹ́ẹ̀ sì ni eléyìí tá a sọ yìí láéláé kò ní wáyé látà o àyàfi fẹni tọ́lọ́ ọ̀pá ìlẹ́jọ́ lábá ti ṣe kò ń jẹ́ látọ̀dọ̀ rẹ̀ fún iṣẹ́ tó jẹ́ iṣẹ́ rere iṣẹ́ tó dára ṣùgbọ́n gbogbo ẹ̀ tó bá ti yàtọ̀ sí eléyìí ìsìn wọn dùn nínú pẹ̀lú rẹ̀ òun náà ní ìyá ọlọ́run àti ìdínú ọlọ́run wọ́n ti kélé ọ̀tọ́ sẹ́yìn àtẹ̀kọ̀ àwọn ẹ̀wọ̀ ọlọ́run

wọ́n wá ní ìyàwó àìsà lọ́bí ọlọ́wọ́ àìsà wọ́n wá tó wá ìpèrè òṣìṣẹ́ ọlọ́run ó pèrè ànábì ọlọ́run ṣé ìra kú òun náà láti pàdé ọlọ́run ni torí pé gbogbo wa pátá àtẹni tí ń sin lọ́run tí ò wa kò sẹ́ni tí ò kó ìra kú torí tó kálukú wa bá ìsì onílé kò sẹ́ni tọ́fẹ́ kunu wa gbogbo wa náà lọ́kàn wa kórìíra kú a lè gbọ́ pé kú bẹ́ẹ̀ nìkan káàkì wa máa tọ ikú náà lọ ilé òjíṣẹ́ ọlọ́run kó wa lọ́rọ̀ ìṣe wa rí tó jẹ́ pé yóò wá kórìíra àti pàdé ọlọ́run àdébí sallallahu alaihi wa ala alihi wa sallam wa sọ pé èsèrú èsì wọ àyíṣà tó ń lérò ìyẹn gbọ́ ṣùgbọ́n dájú ẹ̀sọ́ jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n bá dùn ún pẹ̀lú ìjẹ ọlọ́run àti ìyọnu ọlọ́run àti àlùjànnà ọlọ́run yọ ọmọ nígbà tí pàdé ọlọ́ọ̀ni ká máa ń kówó inú rẹ̀ ó tún ara rẹ̀ ọ̀yà láti tètè lọ rí in tí wọ́n fi hàn tí wọ́n tún nú rẹ̀ yẹn ọkàn yóò ti sí lọ síbẹ̀ yọ ọmọ wa fẹ́ àti tètè pàdé ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. tọ́ba wa rí báyìí ọlọ́wọ́n ọba ìrètí ara náà yọ ọmọ nífẹ̀ẹ́ láti pàdé irú ẹrú rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kébèrè aláìgbàgbọ́ ẹni tí ò mọ ọlọ́wọ́n ọba ìrètí ọlá tí ò bá dùn ọkàn wọn kórìíra kò ní wú ọkàn wọn láti bá ọ̀fẹ́ pàdé ọlọ́run kò ní fẹ́ pàdé ọlọ́run ọba rárá bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ìrìnsẹ̀ ọlá náà kò ní wú ọlọ́run láti pàdé wọn ọlọ́run náà máa kórìíra àti pàdé wọn ni ṣùgbọ́n wọn náà ni lásìkò yẹn náà wọn náà ni wọ ọba láti pàdé irú àwọn ẹni ikú bẹ́ẹ̀ àtàwọn ẹni ibi òun náà ni pé dádájú ti ń jẹ́ ìfẹ́ àti ìkórìíra èyí tó ti dáàmà alákàkún rẹ̀ nínú òfin ẹ̀sìn òye tí òfin ẹ̀sìn ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà lè tí ó ṣẹlẹ̀ nígbà tí gbígba ẹ̀mí bá fẹ́ ṣẹlẹ̀ lára ọmọ ènìyàn nínú orú yẹn nínú o àsìkò ọlọ́run máa láti tàbí tọ́nà ọmọ bínú tí ó sì máa bórira àti pàdé ẹ̀dá òun làsìkò tí ń bá ń pọ̀ kàkà gbogbo ohun tí ń sọ nípa sẹ́sì òṣè ní dáadáa tó lóun fẹ́ kọjá sí títẹ nígbà tó ṣe pé ní Muhammad ti jẹ́ kí tẹ́lẹ̀ wípé ẹni tó jẹ́ mùsùlùmí ọlọ́run ọba máa làm yọ̀gọ́ ẹ̀fẹ́ lókè ìgbà tí ọba ti máa pọ̀ kàkà bú tí bá ti ń pọ̀ kàkà bú táwọn ò lè wúlò fún ẹni bẹ́ẹ̀ mà irú ẹni àlejò sọ́là tó fi ń sọ fún arákùnrin tó béèrè nípa iṣẹ́ olóore lọ́wọ́ sọ́là nípa iṣẹ́ olóore nípa apá jùlọ nípa sàárà sọ́là ní pé sàárà òun náà sàárà nígbà tí ọ wà ní alálàáfíà bákan náà rẹ̀ ọ̀fẹ́ ọ máa páyọ̀ tó ọ̀gbọ́dọ̀ lọ lára títí tí ẹ̀mí rẹ̀ ó dé gògóńgò tó máa sọ pé lágbájá ló lélẹ̀ ẹ ń fún sámọ̀dù lélẹ̀ ẹ dápọ̀ ń fún lágbájá lélẹ̀ ànẹ́bí ni má wulẹ̀ sọ ọfẹ́ ọkọ̀ ó ti di ti wọn tẹ́lẹ̀ bí wò wí ó ti di ti wọn wíwí tó wí wọn kàn jẹnu rẹ̀ yà yìí kò ní sàkọọ́lẹ̀ tó ti sàrà fún ọmọ alára tó ti ògbó ma àjẹpọ̀dọ̀wọ́ wa ẹjẹ́ amójútó iṣẹ́ olóore síwájú kótó di básìkò tá a máa sàtọ́ọ́lẹ̀ rẹ̀ kí nǹkan yọ̀ wá ní wúlò mọ́tà àdéhùn gbaládàá bẹ́ẹ̀ síwájú kótó di gbéyọ̀ sẹ̀rẹ̀ irú àsìkò tọ́lọ́wọ́ máa níbẹ̀ ẹ̀dá láti parí rẹ̀ irú àsìkò tọ́lọ́wọ́ máa kórìíra láti parí ẹ̀dá òun náà ni ìgbà tí ìgbẹ̀mí ẹ̀dá bá sún tọ́lọ́wọ́ bá bá ní súnmọ́ wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ báyìí nígbà tí tọ́ kàkà kú lásìkò yẹn gangan ni lásìkò tó ṣe pé táwọn báyìí ló kúwàdà kò ní wúlò fún ẹ̀dá kankan má láàyè tó ṣe yí pé wọ́n ó ti sí gàgà fún ẹni tó ṣe pé pọ́ kàkà kú yóò sì hàn sí ibi tó ń padà sí ibi tó fẹ́ dé yóò sì hàn sí rẹ̀ níbẹ̀ lásìkò yẹn gbogbo àtàjẹ́ mùsùlùmí dádájú òfin ẹ̀sìn àtàtòfin ẹ̀sìn wọ́n ti gbé àwọn àmì kankalẹ̀ fún wa èyí tó ti gbé àwọn àmì yìí yóò máa tọ́ka lórí àtibọ̀tán rí fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ọmọ ènìyàn gbogbo ọmọ ènìyàn yóò wù tó bá kú lórí ìṣesí kan nínú àwọn ìṣesí tá a fẹ́ kà yìí ìlú ẹni bẹ́ẹ̀ á ìró ìdùnnú bẹ fún wípé ọ parí ẹ̀ síbi tọ́jà ó sì ní àtibọ̀tán rere á àtibọ̀tán ńlá tọ́jà ni o ẹ wá bá wo oríire tí ọmọ abẹ fún olú àti bọ̀tán rere bẹ́ẹ̀ kí ọlọ́run ọba kọ́ dàpọ̀ kó dé kéde àtẹnù kọ̀ọ̀kan wá ká lè gbogbo ẹ̀mí àlàáfíà lórí dáadáa ká wá ní àti bọ̀tán rere sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. gbogbo àti àjẹmísìn ọlọ́run nínú àwọn àmì láti máa mọ̀ pé lágbájá sọ ọ́rẹ́ ìṣe ni ó ní àti bọ̀tán rere sọ́dọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ òun náà ni àdúnnọ́tẹ́kọ̀ọ́ bí ṣe ikú dé báyìí ó kù fẹ́ẹ́rẹ́fẹ́ tí ó fi kú lórílẹ̀ ayé lọ́ba tó pe láàdínà nílùú náà muhammadu rasulullah sallallahu alayhi wa sallam lọ́ba sọ̀rọ̀ mọ́. àtibọ̀tán rí gẹ́gẹ́ bó sara tọ́da fáwọn mọ̀hádọ́ ọmọ jábàlì ọlọ́pàá ni yọrù sí wọn wọ́n sọ báyìí pé òbítí ọlọ́sọ́lá náà wà ní ìwàlá àti òsọ́lá ọmọ yìí pé ẹni yóò sọ bá jẹ́ pé ìgbẹ̀yìn gbólóhùn tó wí òun náà ní láìlá ìnáwó dákọ̀lá ìjánná ìlú ẹni bẹ́ẹ̀ yọ wọ àlùjánná alákọ̀ọ́kọ́ lélẹ̀ nínú àwọn àmì àwọn àpẹẹrẹ òun náà ni kí èèyàn ó kú kí mùsùlùmí ó kú pẹ̀lú oògùn àlẹ́jù rẹ̀ gbogbo lẹ́ni tó ti pé oògùn ọwà ní àlẹ́jù rẹ̀ yẹn nísàlẹ̀ ojú rẹ̀ báyìí nígbà tí ó fi kú ọlọ́run ti ní kọ́ ńlá agùn nísàlẹ̀ ojú rẹ̀ nínú àwọn àmì ló ti tọ́ lódò nígbà tí máa lágbájá rí láàyè yìí wọ́n lọ bẹ ọmọ ìyá wọn gan ọmọ ìyá yìí di ẹni tí ń rẹ nígbà tí bá wa òrẹ́ìdà tí wọ́n fi débẹ̀ wọ́n lè pẹ́ nìyẹn ti kú nígbà tí wọ́n ti máa wẹ́ ẹni nígbà tó kú wọ́n rí rẹ̀ tó ti làákùn sí ìgbà tí wa wọ́n rí irú wọ́n kà sọ pé Allahu Akbar ọba lọ́ba tó sallallahu alayhi wa ala alihi wa sallam tó sọ báyìí pé mawtul mu'min ikú mu'min ni ó máa wáyé bí àárọ̀ ìjẹ́bi pẹ̀lú ògùn àlejò rẹ̀ ìsàlẹ̀ ojú rẹ̀ tó a jẹ́ pé kéèyàn òkú lẹ́ni tó láàbù fi ìsàlẹ̀ ojú àpẹẹrẹ kan ní àmì kan ní nípa ikú rẹ̀ nípa àtibọ̀tán rẹ̀ nípa pé yẹn sọ̀kalẹ̀ ìralayọ̀ gẹ́gẹ́ bá bàbá wa ti máa ń sọ ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀nà tí èèyàn fi máa ń mọ̀ pé èèyàn sọ̀kalẹ̀ nírọ̀rùn òun náà ni àlìmọ́òtú lẹ́yìn àtàlùmọ̀ àti kéèyàn ogún ní alẹ́ jímà alẹ́ tá a ti lò lọ́hùn tá a fi mọ́ jímà yìí kéèyàn ogún nírú alẹ́ bẹ́ẹ̀ èsì alẹ́ ìsìnbọ̀ yìí o alẹ́ ìta lò tá mọ́ jímà dúnmà yìí kéèyàn ogún ní òru yẹn tàbí bẹ́ẹ̀ kọ́ ó kú ní ọ̀sán júmọ̀ à ìlú ẹni bẹ́ẹ̀ àmì ní ìtàkùnmọ̀ ìpínlẹ̀ lágbájá ó ní àtúbọ̀tán rẹ̀ gbogbo eléyìí tá a sọ yìí ká má gbàgbé pé mùsùlùmí ti ń sin lọ́nà sọ̀rọ̀ rẹ̀ o káàbìrì ẹgbẹgbẹ̀rún lè kúnjọ ọdún wà káàbìrì ogúnlẹ́gbẹ̀ wọn wọ́n lè kún ní òru dún wà kí sí àtibọ̀tán rẹ̀ fún káàbìrì o àtibọ̀tán bí àtibọ̀tán burú òun náà lọ jẹ́ fún káàbìrì ọlọ́dà fún mọ́tì èlé àtẹnìkọ̀ọ̀kan wa ní ìkànnà ọ̀dùnfà kíkú ní alẹ́ júmọ̀ àtàbí ní ọ̀sán rẹ̀ àmì kan nínú àlejò àti ìtẹ́ra láyọ̀ gẹ́gẹ́ bí alẹ́ bí sọ́lá lọ́rùn àlẹ́ sọ́lá ti sọ yìí pé kò sí mùsùlùmí kan tí ó kù ní alẹ́ ní ọjọ́ júmọ́à tàbí ní alẹ́ rẹ̀ àyàfi kọ́nà ọba ìdíje ọlọ́ọ̀la ó sì sọ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ kú nínú yàtàrí. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àmì tá a fi máa mọ̀ pé èèyàn níṣẹ́ ló ṣera láyọ̀ tó sì kú ní ẹni tó ṣe yí pé ó kúkú lẹ́ni tí ọlọ́run ọba ìdíje ọlá tó ní kó láti bọ̀ sáré òun náà lẹni tó jẹ́ tó kúkú ìjẹ́rì ní gbàgede ogun nígbà tí ogun tẹ́lẹ̀ ọlọ́jagun lọ́ba kútó ogun gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ti sọ yìí pé ẹ má ti máa lérò àwọn tó ti pé wọn pa sí ojú ọ̀nà ọlọ́run tó ọ̀nà ọlọ́run ẹ má lérò wọn tó kú o ẹ má lérò pé kà kú lásán bí kò ti alààyè olùsẹ̀mí ni lọ́dọ̀ ẹlẹ́dàá wọn ti fún wọn nínú ọlá rẹ̀ ní àjùlọ dáadáa rẹ̀ bákan náà wọ́n ti jẹ́ tí ọmọ yọ tẹ̀sẹ̀ wọ́n máa dunú pẹ̀lú tọ́nà ọba ìlẹ́jẹ́ olóòtú ìwà mú bá wọn lẹ́yìn wọn pẹ̀lú wípé kò ní sí ìpayà fún wọn bákan náà kò sì ní sí ìbànújẹ́ olùrú àwọn ẹni báyìí gbogbo eléyìí ó ń jẹ́ àmì téèyàn fi máa mọ̀ yí àní àtibọ̀tán rí òun náà ni lágbájá ló ṣe lágbájá ti lágbájá fi nígbà tó fi kú nínú rẹ̀ náà òun náà ni gbogbo àwọn tó ṣe bí òfin ẹ̀sìn ọlọ́run tánibí sallallahu alaihi wasallam ti sọ fún wa nípa pé tí wọ́n bá gba ọ̀nà kan àbómìíràn kú pẹ̀lú ìṣesí kan wọ́n wà ní ẹni tó ti pé wọ́n kúkú jẹrìí gẹ́gẹ́ bí ẹni tó ti pé ilé mùsùlùmí gidi ti ilé wó pa irú ẹni bẹ́ẹ̀ náà nínú àtibọ̀tán dáadáa ni lọ́dọ̀ ọlọ́run mùmíní mùsùlùmí gidi tó ti pé iná lójú tó fi kú nínú àtibọ̀tán dáadáa ni lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ bákan náà mùmíní gidi mùsùlùmí gidi tó ti pé omi ló mu kú pẹ̀lú kókú sódò bẹ́ẹ̀ náà nínú àwọn àtibọ̀tán dáadáa ni lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tó kú pẹ̀lú sábàbí ọmọ rẹ̀ ẹgbẹ́ àti sábàbí ọmọ rẹ̀ ló fi kú ìyẹn ni pé ó toyúntoyún so àánú àtibọ̀tán dáadáa ni fún rẹ̀ níbẹ̀ ẹni tó ṣe pé inú iná lóorun títí títí títí tó fi kú ìlú ẹni bẹ́ẹ̀ náà nínú ẹ̀dá máa ní ìrànkà pé ó ṣe kí ni o ó ní àtibọ̀tán dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ òun náà irú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tí ìgbóná tí gbóná pa lẹni tó jẹ́ mùsùlùmí gidi mùmí ní irú ẹni bẹ́ẹ̀ náà àti bọ̀tán dáadáa òun náà ló ní sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala bákan náà irú àwọn àrùn tí ń jà kálẹ̀ tó wá lọ ṣẹlẹ̀ sí kan nínú mùsùlùmí gidi mùmí ní tó gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ gẹ́gẹ́ bí kòrónà yẹn bó ti ń ṣẹlẹ̀ àti àwọn àárẹ̀ mìíràn tó lágbára lọ́ba lọ sí sábàbí irú mùsùlùmí kan a máa níran kan wípé mùmí níyẹn mùsùlùmí yẹn ń ṣe ló ní àtúbọ̀tán dáadáa sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àtúbọ̀tán rere òun náà lélẹ́yìí wà lọ́ọ̀dún ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ bẹ́ẹ̀ náà ni nínú àwọn àmì tàbí mọ́mọ́ pé yẹn láti bọ̀ tán rí èyàn sì dé ráláyọ̀ òun náà ni kéèyàn pẹ̀ fún ìṣesí ayé èèyàn pẹ̀lú ìkànnà tẹ olóore bóyá ń gbààwẹ̀ báyìí ń gbààwẹ̀ lọ́wọ́ nínú àwẹ̀ yẹn lọ́sán sí tàbá ń tí ó ń sínú báyìí òun náà lọ dákẹ́ nínú dáadáa ni táwọn ọ̀pẹ lágbájá ó ní àtibọ̀tán rí sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tàbí sàárà kan ló ń ṣe ó ń ṣe sàárà kan ó ṣe ń ṣe sàárà yẹn tán báyìí tó tún yẹn nú bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ìlú ìjọba ní kí wọ́n mẹ́rin rẹ lọ ìlú ẹni bẹ́ẹ̀ náà a máa nira kan yí pé gbogbo tó ti yẹn nínú àwọn àmì àtibọ̀tán rere òun náà ló jẹ́ tàbí pé ńgbà tí ń rántí ọlọ́run ní ti àwọn àdìgáàmù ní ti àdìgáàmù

nínú gbogbo ọjọ́ tó ti fà àti ń bábọ̀ wá nínú gbèsè ayé wa síwájú gbogbo ata jẹ́rùsìn ọlọ́run ẹ jẹ́ àlọ́mọ yìí pé nínú hadith afa wa abdullahi ọmọ masirud tí ọlọ́run ọba kọ́ba wa yọ́nú sí wọn àti gbogbo ọ̀sán hábà ní àpapọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ti àlàyé fún wa nínú hadith yẹn tí afa wa gbà wá tá a bá wọnú síra mọ́tínú la nàwáwíyà á rí ní hadith ẹlẹ́ẹ̀kẹrin ìgbẹ̀yìn rẹ̀ òun náà ló kàn wá lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó ti sọ báwo ni ọlọ́run bá ti ń dá wa àti bó ti fẹ́ni sí wa lára àti bó ti béèrè àgbóló mẹ́rin lẹ́yìn náà ni àlejò sọ́lá fún wa sọ pé fáwọn ọmọ ìlẹ́mì ìlànà ọ̀rọ̀ ìwò òun fi ọlọ́run bá tí ò sí ẹni tí ìjọ ti tọ́ sí lótìtọ́ lódodo ju ọlọ́run bá náà lòun fi múra inna ahadakum la ya'malu bi 'amali ahli janna ẹnì kọ̀ọ̀kan yín kò ní ìsáláì máa ti ọmọ àlìjánná hatta ma yakunu baynahu wa baynaha illa zira' òní fẹ́ kú ju ìgbà oúnjẹ ẹ̀ báyìí lọ àsìkò dáfẹ́rẹ́ báyìí ló kù tí ó lò láyé tí ó fi wọnú àlìjánná tí ó fi kújọ́ wa wọnú àlìjánná ọ̀yẹ́ ti fi pa àlẹ́ ìdè kìtà àkọọ́lẹ̀ ọba kò lórí yọ ni bẹ́ẹ̀ ọ̀yẹ́ àmàlẹ̀ bí àmàlẹ̀ àlẹ́ náà yọba lọ máa wù ọmọ náà fẹ́ẹ̀dẹ̀ kó ló hà yọba lọ dẹ̀lí tí ó wọ náà kọ́lọ̀ náà wá bí àtìkọ̀ wú. bákan náà wẹ̀yìn gbogbo ìrìn ẹbọ pátá òní ọba wọn tẹnu gbèsè ayé rẹ̀ kódà nígbà tó tún kó nù rẹ bọ ó tún lè sọ pé à òun ò fẹ́ ṣẹbọ mọ́ ṣùgbọ́n òun fẹ́ gbẹ̀sìn lọ́ba tó lọ gba christianity bíi àà kí ló dé kò sí ń yàgbẹ́ tán tuntun wọn fi tọ́ sábà ẹ́ wọ́n pẹ́ mọ́ rẹ nù lá wọ́n tún tún ṣe nù láta ibi iṣẹ́ mọ́ rẹ ti wá náà ní tó padà sí nígbẹ̀yìn gbẹ̀yìn ó wá bí ọ̀sẹ̀ kan ó kú bí ọjọ́ mélòó kan tó fẹ́ kú awo ẹmu rẹ arígbé òtí ẹ lórí kò lẹmu islam yín ọjọ́ náà wọn gba islam wọn bá fi àṣà ọlá ìlà ńlọmọ láàrin ìjọ mélòó kan wọn bá gbọ́ pé bàbá alágbájá mà kú subhanallah tọ àfọyọ gba wájú ẹ yọọ máa máa hùwà ọmọ àlìjánná yóò sì jẹni tí ó jẹni àlìjánná nìyẹn Ọlọ́run dákun àbíọ wọn sì tẹlé àtẹnìkọ kan wálé kí àtibọ̀tán wọ òkúrú dákun jẹ kí àtibọ̀tán wa kọ dára kí àtibọ̀tán wa dákun jẹ ọrọrùn fún wa ìwọlẹ̀ tí wọ́n náà yọ̀nú sí nígbà tá a bá ń papòdà kó o lórí ayé ní báyìí gbogbo àtà jẹ́rùsìn ọlọ́run ẹ̀rí agbègbè mẹ́rin òun náà lọ̀rọ̀ ìpín sí ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọmọ ṣe iṣẹ́ olóore bọ̀ wá tí ọmọ ṣe iṣẹ́ olóore bọ̀ tọ́ba kù fẹ́ẹ́rẹ́fẹ́ tí ó fi ìgbé yóò tàn sórí iṣẹ́ olóore o yọba paradà o lè lọ tẹ igun o lè lọ tẹ fá yọba lọ mọ tẹ ẹni náà tó ti òun náà lẹ́nu tó ṣe pé ìgbésí ayé rẹ̀ iṣẹ́ ẹbú òní ń bábọ̀ wa nínú ìgbésí ayé rẹ̀ ọwọ́ kùfẹ́ rẹ́fẹ́ tó náà fi bá iṣẹ́ ẹbí náà kú yọwà gba Islam yọba fi oríire àti dáadáa yọba fi pẹ́ fún ìgbésí ayé rẹ̀ a orí ńlá lọ́lọ́run ti bẹ́ẹ̀ tọ́lọ́ ọba ti bẹ́ẹ̀ fún o bẹ́ẹ̀ ni ẹwà ń bẹ́nu ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ṣe pé ìgbésí ayé rẹ̀ láti ìpìlẹ̀ rẹ̀ títí ń bọ̀ sí náà ní ti tí tọ́lọ́ ọba ìlú iṣẹ́ olóore ilé ìlọ́wọ́ ajé orílẹ̀ èdè ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìtọ́ wa burú jáì òun náà lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó ń wá jẹ́ ibi láti pìlẹ̀ gbé sáyé rẹ̀ aburú náà ni wọ́n ń lérò rẹ̀ pé yóò fi ilẹ̀ bàbá àgbà máa ń dé bàbá ẹ̀mọ̀ kírun ẹ̀mọ̀ kírun ọjọ́ máa ń lọ ẹlẹ pé yóò tún padà pẹ́ kó tún yá o ó ní tọ́ba yá ń pè yín ń pè yín tó fi parí ẹ̀ sórí aburú ilé ìwà aburú púpọ̀ òun rẹ̀ níbẹ̀ ẹjẹ́ àfọ̀n ẹjẹ́ àlọ́ mọ̀ yìí pé tó lóore fún olùgbàgbọ́ òdodo òun náà ni kó ti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ pẹ̀lú dáadáa tó sì máa fi ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá lórí kó wọn parí ẹ̀sìn dáadáa. ọ̀dọ̀ gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹjẹ́ àná mọ̀ pé láti pé kí ẹ̀dá kó lè parí iṣẹ́ rẹ̀ síbi dáadáa tọ́lọ́run ọba ń fẹ́ kì í tèrè kì í sáwàdà kì í ti ẹ̀yẹ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń lérò ká mójútó iṣẹ́ tọ́lọ́wọ́n bá ní a máa ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ara Yorùbá òun náà ní tara wọn lọ́pọ̀lọpọ̀ ẹni tí ṣiṣẹ́ ẹbí tí ò mójútó iṣẹ́ olóore ẹni tí ò ṣe lọ́wọ́n rárá bó ti nǹkan máa tẹ́gbẹ́ iṣẹ́ aburú ní ṣe lọ́pọ̀lọpọ̀ olóṣù tó wa máa sọ pé tán ìjọba bàbá yìí ó kú o àwọn àgbo ọlọ́dàkùnjẹ́ kíkú ọkà tẹ̀rẹ̀ máa wà lọ́wọ́ o kíkú ọkà tẹ̀rẹ̀ máa ní lọ́wọ́ lásán òun náà làdúrà tẹ́lòmíì máa ìjọ òṣìṣẹ́ eré tí gbọ́ kà mọ́ lọ́wọ́ bí àbó òṣìṣẹ́ olóore òṣìṣẹ́ olóore ọkàn ní kíkọ́ kásẹ̀ olóore mọ́ lọ́wọ́ tí lásán náà ní kú kásẹ̀ olóore mọ́ ni lọ́wọ́ ni ẹ dákun ẹjẹ́ àwòye sí rárá wa ẹjẹ́ àkíyèsí rárá wa níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ wa àjókòó sínú ilé ká máa sọ pé tán kí n lówó lónìí o kí n lówó lónìí o kí n lówó lónìí wọ́n ní bàbá ẹjókòó lé bàbá ẹjọ́ bẹ́yàn bí ìjókòó lè yọ jẹ́ yẹn sí gbẹ́jẹ́ kí ẹjẹ́ ìsáájú lọ ẹjẹ́ ìsáájú lọ ẹwà rí tàgbàtàgbà lẹ́nu míì yóò fi ìsáájú lọ subhanallah yóò sì wá jíjẹ mímú rẹ̀ lọ kò ní jókòó kalẹ̀ pé owó ń bọ̀ wá bá mi kí wọ́n á lórí tá a tẹ́tẹ́rẹ́ tá a wá fi ọkàn balẹ̀ lórí ara wa lásán láì bójútó iṣẹ́ olóore tó sì wá ń wà kíkọ́ kàkẹ́ olóore máa wà lọ́wọ́ ọ̀dọ́wọ́ wa ẹ̀dá kò torí tọ́lọ́run ẹ̀jẹ̀ amójútó gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ tó dáa tó wúlò tó yáàyì tọ́nà ọba ìlẹ́jẹ̀ lábẹ́ amójútó ẹ̀dá fún ẹ̀jẹ̀ ká mójútó tá a bá mójútó oríire bẹ́ẹ̀ fún wa dáadáa bẹ́ẹ̀ fún wa tọ́pọ̀ níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ṣùgbọ́n gbà tí ẹ̀dá tí ọba ti wá mójútó tẹ olóore ọ̀dájú pé yọ́ọ̀ máa ran aburú àti bọ̀tán aburú òun náà ni yọ́ọ̀ wá padà tẹ̀lé sírò ẹni bẹ́ẹ̀ kọ́lọ̀ ń kọ́ dákun kó ṣe àánú pé ní àtẹnìkọ̀ ọ̀gá wa kọ́ máa ń ṣe wálé tó ṣe pé á pẹ̀kùn rẹ̀ pẹ̀lú aburú nínú àwọn dáadáa tọ́lọ́ wọn bá ilé tí ọlá ti fẹ́ fún wa àkọ́kọ́ ni kíkà máa fi ọlọ́wọ́n ọba ilé tí ọlá lórí wípé kọ́lọ́ wọn bá kó já tán lórí dáadáa ká gbé ara lọ́lọ́wọ́n ọba ilé tí ọlá kò náà lọ́ba tí fìyàn ṣe kò ń gẹ́ rẹ̀ lẹ́yìn ìgbìyànjú tó kálukú bá ní lẹ́yìn náà àwọn amú àwọn iṣẹ́ olóore tó fi ẹ̀sìn ọlọ́wọ́n bá júwe rẹ̀ fún wa wípé tá a bá ṣe é pẹ̀lú sábàbí rẹ̀ ó súnmọ́ káte ní àlìjẹ́nà níwájú ọlọ́run ó sì súnmọ́ kẹ́lẹ́ òṣèlú tó ti pé yọ padà parí iṣẹ́ rẹ̀ pẹ̀lú àtibọ̀tán dáadáa níwájú ọlọ́run àwọn iṣẹ́ olóore yìí ọ̀pọ̀ tó ń kálukú wa náà ti mà lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ààyè nínú àwọn kótọ̀ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ olóńkálukú wa náà ti lọ tó pọ̀ ṣèké oníkálukú wọn mọ̀ ju àwọn iṣẹ́ olóore fún wa àwọn ọ̀gá iṣẹ́ olóore tó ń kálukú wa tó ti lè jẹ́ ká ní àtibọ̀tán dáadáa òun náà ni gbogbo àwọn ọ̀nà ayan ọlọ́run tọ́lọ̀ sí ló fi lè wà lórí ọ̀ràn ayan ọlọ́run ní sọ̀láàtù ní nírun àmójútó gbogbo ọ̀ràn ayan ọlọ́run a mọ̀ pé ọ̀nà ayan ọlọ́run ni wákàtí márùn àmójútó dáadáa nínú ọ̀ràn ni òun náà ni gbogbo mùsùlùmí yàtọ̀ sáwọn tó fi ẹ̀sìn àdáyẹrí pé tí wọn lè sa àwọn ìkaràn agbáwẹ̀ fọlọ́ dáadáa tó jáwẹ̀ ọ̀ràn àyàn ẹni tọ́lọ ní zakawọ̀ nǹkan ọ̀sìn rẹ̀ nǹkan ọ̀gbìn rẹ̀ owó rẹ̀ dúkìá rẹ̀ zakawọ̀ kọyọ zaka ọ̀ràn àyàn fún bẹ́ẹ̀ nínú jíjẹ́ kéèyàn láti bọ̀tán dáadáa ní sí olóore bá púpọ̀ kámọ̀ pé àwọn hajj bá ọlá rẹ̀ ga jùlọ àti ètò jẹ́ àyàn lé wa lórí ẹ̀jẹ̀ torí sallallahu alayhi wa wa ọ ń fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba sọ fún nínú hadith kudu sí pé máa ń dàpọ̀ rọba ìlàyà abúlé ìṣe ìhìn àhàfà ìlàyà mi mọ̀ sàrọ̀ tòrò àlẹ́yìn ẹrú mi ò ní wá mi pẹ̀lú gàgàgà tí máa nífẹ̀ẹ́ sí nǹkan náà tó tó àwọn tí mo lọ́rọ̀ lé lórí àwọn ọ̀ràn ọlọ́run mi ẹja nínú àwọn ọ̀ràn ẹ̀yàn ọlọ́run òun náà ní kọjẹ́ pọ́lọ̀ lágbára lé àrígbára lé nǹkan míì nínú ọ̀ràn ẹ̀yàn ọlọ́run òun náà ní kọjẹ́ pé ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́dá máa wá ní olùsọ́ kúrò ní gbogbo aburú nínú ọ̀ràn ẹ̀yàn ọlọ́run òun náà ní kọjẹ́ pọ́lọ̀ ọba ìlẹ́jọ́ máa wá ní olùkúlápọ̀ wa lórí òun náà ní pé gbogbo gbàmígbàmí wa gbogbo ìwà wa ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá òun náà láàmà fi fún ìran kan wá ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá òun náà láàmà fi fún a sì máa tẹ́lí sọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn àlámà rí wa gbogbo eléyìí ọ̀ràn ọ̀yàn ọlọ́run tọ́lọ̀ sí wa lórí tá a bá tún bọ́ ságbègbè ìwà a tún rí àwọn ọ̀ràn ọ̀yàn ọlọ́run ọba níbẹ̀ ká ṣe rere táwọn abínibí wa méjèèjì nínú ọ̀ràn ọ̀yàn ọlọ́run tọ́lọ̀ bákan náà ká ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa nínú dáadáa tọ́nà ọba ṣe lọ́nà yẹn lé wa lórí ni bákan náà àwọn tí wọ́n jẹ́ aládùúgbò wa àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ wa àwọn aláìní àwọn atẹ́wọ́gbọ́rẹ àwọn ọmọ ojú ọ̀nà àwọn ọmọ òrukàn àwọn opó kàkiri sí wọn nínú tọ́lọ̀ sí lọ́nà yẹn lé wa lórí ni tó táwa mú tọ́ra yẹn ọlọ́run ọba gbogbo àwọn ọ̀ràn yẹn ọlọ́run yóò mọ jẹ́ sábàbí téèyàn ó fi téèrà tó sì fi ní ìpẹ̀kun rere níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga náà bákan náà òun náà wá ní àwọn iṣẹ́ tó tún wá jẹ́ iṣẹ́ àtigbọrẹ níwájú ọlọ́run àwọn iṣẹ́ àtigbọrẹ níwájú ọlọ́run àwọn náà fílà torí gbé àná ìṣẹ̀lẹ̀ sọ́lá sọ pé ẹlẹ́dàá wá tó sọnù àdínì ẹ pé wàlá yazalu abdi yataqarrabu mi ilayya bin nawafil ẹrú òun ọlọ́run ọba òníyẹ kò ní kò tí ọmọ súnmọ́ òun ọlọ́run pẹ̀lú àná fílà hatta uhibba títí tí màá fi ní tẹ̀rẹ̀ ó tún wọn pé àwọn náà wa náà á gbogbo àtúnṣe yìí pé àwọn ọmọ síláàsì kò sí náfìlà iwájú òrùka lọ́dọ̀ tiwa àjòkó ni wọn tó kírun náà tàn náfìlà ti ń bẹ lẹ́yìn irun yẹn náà àtúní òsì ọ̀pọ̀lọpọ̀ míì náà yóò tún dìde ó tún jáde náà ni ẹja mójútó náfìlà àrùn wa gẹ́gẹ́ bá ti mójútó náfìlà àwẹ̀ wa àwọn náfìlà àwẹ̀ wa òun náà làwẹ̀ ìsìnẹ́yìn àwẹ̀ ẹ̀kọ́ míì àlàmísì àti ọjọ́ mọ́ńdè tó náà àwẹ̀ ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún ní gbogbo oṣù òkè bákan náà àwẹ̀ ọjọ́ àrọ̀fà bákan náà àwẹ̀ ọjọ́ àṣùrà gbogbo àwọn àwẹ̀ yìí àwẹ̀ dáadáa ẹ̀tọ́ jẹ́ náfìlà náfìlà ló jẹ́ fún Ramadan wa títù Shawwal nínú rẹ̀ náà lọ́wọ́ àwẹ̀ siyamu shahrillahi muharram gbígbà rẹ̀ ní oṣù àkọ́kọ́ nínú òkà ọdún wa nínú àwọn àwẹ̀ tọ́lọ́ ọba ìrìkì nífẹ̀ẹ́ tó sì bẹ́ẹ̀ náà lẹni tó ṣe yí pé ó wá lọ ṣe hajj tán ó tún wá ń ṣe ní bóyá lẹ́yìn ọdún mẹ́ta ni lẹ́yìn ọdún márùn-ún ni ó tún lọ ṣe umrah ní ṣe umrah lẹ́yìn ọ̀nà àyà tó ti ṣe gbogbo eléyìí náà fílà tiẹ̀ náà nìyẹn ẹjá mójútó gbogbo àwọn iṣẹ́ olóore ẹjá mójútó wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú sábàbí tẹ́dà fi ń ṣe rá ní rọrùn tẹ́dà fi ń pàdé ọlọ́run ọba pẹ̀lú rọrùn lẹ́ni tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tí ó nífẹ̀ẹ́ sí àtìpalẹ̀ rẹ̀ tọ́lọ́run sì yọnu sátìpalẹ̀ rẹ̀ òun náà ní ká múra sí gbogbo àwọn iṣẹ́ olóore bẹ́ẹ̀ náà wà ní nínú ọ̀rọ̀ àwọn ìrántí ọlọ́run á mójútó dáadáa nínú àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ dáadáa tó náà bá fẹ́ ni bákan náà ìmọ̀ ṣe àtúnṣe láàrin oníjà méjì nínú tọ́nà ọba ìlẹ́jọ́ láfẹ́ tọ́nà ọba ìlẹ́jọ́ láyọ́rú sí ni ó na ìjà mójútó bákan náà bá a fẹ́ ran aláìní lọ́wọ́ ẹni tó fẹ́ gbé ẹrù rẹ̀ sórí nǹkan ọ̀gbun rẹ̀ tí ò lè dágbé ta ràn lọ́wọ́ lórí àtibágbé sílẹ̀ nínú dáadáa iṣẹ́ olóore ni bákan náà bá a fẹ́ pàṣẹ dáadáa fáwọn èèyàn táàkù aburúkọ fáwọn èèyàn nínú dáadáa tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá nífẹ̀ẹ́ sí òun náà ni gbólóhùn tó dáa tó rẹwà tá a wí jáde lẹ́nu táwọn èèyàn sórí rẹ pẹ̀lú rẹ̀ nínú dáadáa tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá ìfẹ́ òun náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀jẹ̀ amójútó àwọn iṣẹ́ olóore iṣẹ́ dáadáa àwọn ìtọ́jọ́ náà yàn àtàwọn ìtọ́jọ́ náà fílà jẹ́pín pẹ̀lú sábàbí rẹ̀ òun náà lẹ̀dọ́ fi dẹ̀ tó ṣe pé yóò ní àtibọ̀tán dáadáa níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ torí àtibọ̀tán yìí ìlò ṣe kókó òun ló ti ṣe pàtàkì ẹ rí i pé inú ọrọ̀ ayé gan ó ń fi àlìkíámà rẹ̀ ṣeré ni níjà tíkẹ́ẹ̀tì rẹ̀ dànù ni níjà ọjọ́ orí rẹ̀ àtàkùkọ rẹ̀ ti fi ń ṣòfò ni tó ti bẹ́ẹ̀ wọ́n ní ìgbẹ̀yìn òun náà láláyò ta ìwọ tó wá jẹ́ pé tí wọ́n wá kìí sọ̀rọ̀ ayò ayò báwo alátìbọ̀tán rere ni wọ́n wá ó ti wá ìyọnu ọlọ́run àtàlìjánná rẹ̀ àti kí ọlọ́run ọba ilé ní ọlá kò wọ́n wá mọ̀ yìí pé ìgbẹ̀yìn náà ló tún ju kú wọn náà ọlọ́run wọlé àṣírọ́tò fọ́ ìrọ̀lẹ́kẹ̀ nílẹ̀ kúùlà dájúdájú ìgbẹ̀yìn ó lọ dáa fún ọ ló sì lóore fún wa lẹ́bi ju àkọ́kọ́ ti ti ayé lọ torí délé yìí ẹjẹ́ amójútó àwọn iṣẹ́ olóore iṣẹ́ ńlá tó fi ẹ̀sìn ọlọ́ọ̀ni àti káwa náà ká lè bá àjẹ tó ṣe pé ìfìlà ní àtibọ̀tán rere níwájú ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ẹ̀ wárí àtibọ̀tán fúkọ́lọ̀ yàwáyà inú tí máa ń jẹ sábàbí rẹ̀ òun náà ní kéèyàn jẹ́ ọ̀tá ọlọ́run ẹni tí ọmọ ọlọ́wọ́n ọba dépò pé yóò sin ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá nínú àwọn tí tán gbẹ̀dọ̀ àti bọ̀tán fún òun náà nínú wọn bẹ́ẹ̀. ẹni tó jẹ́ mùsùlùmí tó ní mùsùlùmí lòun ṣùgbọ́n gbogbo ọjọ́ ayé rẹ̀ ibi tó jẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ilé kíọ́lá rú mi aládàádáálẹ̀ pányáhùn òun náà nírú ẹni bẹ́ẹ̀ ah, ó léwu ó sì lágbára fún ẹni bẹ́ẹ̀ o àti bọ̀tán fún òun náà àwọn àmì àti bọ̀tán fún lẹni tí ń dàdáálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ni wọ́n máa ń ní ẹ̀dá fún ẹjẹ́ asọ́ra fún ìdádàdáálẹ̀ nínú ẹ̀sìn gbogbo tí ọba ti bófin ẹ̀sìn ọlọ́run ẹjẹ́ ayẹra fún kí làwọn ẹ̀bẹ̀ láyé yìí oríire wo làwọn wò ká lè rí ibi àdádálẹ̀ tí wọ́n wà fún aburúkú ẹ̀ tó bá di wájú ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ kàn jùlọ ẹja fún ẹja sọ́ra gbogbo tí jẹma àdádálẹ̀ ìjà sọ́ra bẹ́ẹ̀ o bákan náà nínú tí kékèèyàn parí ẹ̀ pẹ̀lú aburú òun náà ní kéèyàn ní ìwà nìfàkù lára ìwà alágàbàǹkebè ìwà sọ̀bẹ́sẹ̀lú wọn ò ní gbábì kan òun náà tàwọn ẹni eléyìí òun ní otu tún lójú lọ́dọ̀ àwọn kébè rí tọ́fẹ́ pẹ̀lú alágàbà ń kébè àtìmọ̀tàn bú ní máa ń gbẹ̀yìn irú yín o tọ́ ọ bá ń ṣe bẹ́ẹ̀ àyè ń bẹ fún ọ ní ìsìn láti tètè ronúkú àdá ṣùgbọ́n àwọn olùmọ̀ máa ń sọ fún wa pé ẹni tó bá lọ jẹ́ kí àgàbà ń kébè kí ń bẹ lára rẹ̀ bá lọ jẹ́ kí àdìsọ́kàn sí àkídà wọ́n ní irú gbogbo àtò ṣe pé ojú méjì mẹ́ta mẹ́rin lẹ́ẹ̀mọ́ rí kí ọmọ pa wọ̀ láàrin gbogbo àwọn èèyàn káàkiri ìjà sọ̀ra eléyìí lẹ́yìn lára àwa obìnrin ẹ̀dá kan ẹ̀já wòye tí ń bẹ lára àwọn ọkùnrin náà ọkùnrin kan ṣoṣo ó lè máa gbé obìnrin mẹ́ta mẹ́rin ó sì lẹ́yọ̀ kan lòun fẹ́fẹ́ kí ló dé ó ń sojú bẹ́sẹ̀lẹ̀ ó ń sojú bẹ́sẹ̀lẹ̀ ó ń sojú bẹ́sẹ̀lẹ̀ ó tún fẹ́fẹ́ lómi ó sì ti pinnu rẹ̀ ní ẹ̀fẹ́ lágbájá nìkan wọn fẹ́fẹ́ nu wọn ìwà gabajébé ni òun ti fún ọ ní èrè ọkàn rẹ̀ pé á bùrọ̀dá lágbájá lọ fẹ́fẹ́ ni mo ti gbà pé máa fẹ́ wọn àtọ́ ọfẹ́ já sọ́lọ́ fún ni ọlá ilé yọ ọ̀dà ẹja bẹ̀rù ọlọ́run obìnrin ọkùnrin tí bá ń ṣe báyìí fóbìnrin kò ṣe dáadáa o bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà obìnrin míì ẹ máa rí ọkùnrin mẹ́ta mẹ́rin ní bẹ lórí òun nìkan ṣoṣo yóò sì máa bí ó ṣe máa bí ó ṣe máa mójútó gbogbo wọn jẹ́ni kankan ló sì ní fura ìwọ náà ni ìwọ náà ni eléyìí náà ìwọ náà ni ìwọ náà ni subhanallah ìwà àgàbàǹgẹ̀bẹ̀ ni ìwà àgàbàǹgẹ̀bẹ̀ ni ẹ̀jẹ̀ aṣọ́ra fún ìṣesí yẹn ìntọ́ ọba fẹ́ sí ẹni tọ́ ọba fẹ́ nú wa ṣe dùá ìlìsìkọ́ọ̀rọ̀ wà lọ́ọ̀ba ní olùtọ́gbọ́nà lórí àlámọ̀rí rẹ̀ ń pa rẹ̀ kó o sì ṣe béèrè lọ́dọ̀ àwọn tó ń jẹ́ ẹni rẹ̀ ní dáadáa tó ń páyọ̀ lọ́n pẹ́ dákun bó o ní brọ́dà ìṣeríṣẹ́ ní dáadáa ní bí o ní fífẹ́ ìṣeríṣẹ́ ní ire ní ọba ti sọ mọ́ ọpẹ́ ní ire ní kára lọ́lọ́ kò sì tètè mójútó tọ́ba kanú àlámọ̀rí arábìnrin yẹn kọ́rọ̀ rẹ̀ òbí ṣe kí ni o fi nítumà tètè mójútó tọ́kanú òun náà lọ̀rọ̀ padà ṣe kí ni òun padà lọ wó sí ẹ dákun nínú ìparí pẹ̀lú aburú òun ni kéèyàn ti alágàbàǹgẹ̀mì ẹ̀já sọ́ra fún àgàbàǹgẹ̀mì ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run fẹ́ kọ́lọ́n kọ́lá ẹ̀yà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan akóni ni wọ́n ti jama burú بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة فاستغفروا الله إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد تكفوا ولو وبعد ورأيك الله في جفوان النبي صلى الله عليه وسلم ọlọ́run kọba akẹ́ òjíṣẹ́ ọlọ́run kọba akẹ́ àwọn aráalé rẹ̀ kọba akẹ́ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó ń sílẹ̀ fún wa sí òtọ́jú àlùkò yàrá gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run ẹ̀rí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó sílẹ̀kùn táwọn bá rẹ̀ fún wa o látijọ́ tọ́lọ́run ọba ti dá sámà àti ilẹ̀ lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ láti dá ilẹ̀kùn kan ó sì wà ní títí kalẹ̀ fún táwọn bá rẹ̀ ilẹ̀kùn náà kò ní já títí kì í nígbà pé ní táwọn ní ìrònúkúwàdà ilẹ̀kùn náà ò ní já títí kì í àyàfi nígbà tí oòrùn bá ń yọ ní ìbúwọ́ rẹ̀ àjẹkọ̀dọ̀wọ́ wa gbogbo ẹni tó ti róhun tó ti ríra rẹ̀ sẹ́ni tó ti pàtẹ́jù níwájú ọlọ́run tó ti ríra rẹ̀ lẹ́ni tó ti ní pé òun ti fi àdé ètò níbi ẹ̀sìn ọlọ́run tó wá ń wo rẹ̀ yí pé ǹjẹ́ ó wá rọrùn kí n padà sẹ́ni ń bá padà tọ́lọ́wọ́n ọba ìlú tí ọlọ́gbà ní padà wọ́n ti kíṣe ìtọ́nà ọ̀tàn ọ̀pọ̀lọ́wọ́n lè gbà ọ́ ọlọ́wọ́n ọba ìlú ọlá lè gbà ọ́ dáadáa ó sì tún lè jẹ́ àpẹẹrẹ àtibọ̀tán rí fún ọ ṣùgbọ́n tíṣà ìtọ́n bá gbé ọwọ́ tí wọ́n náà wá wòye pé ọ̀ ah, ibi mọ́ padé tí mo fi ń jẹ̀pá tọ́ gẹ́gẹ́ báwọn kan ṣe mọ́ wínà bàbá wa ẹ̀yin ọmọ mi mo fi rẹ̀ lọ́mọ ṣe fẹ́fẹ́ ṣe wù tẹ́lẹ̀ mi ilẹ̀ tí mọ́ mi bá tó ti mọ́ mi síbi tí mo wà yìí gbólóhùn yẹn ó kú púpọ̀ yìí bàbá wa o ẹ̀já wòye sí o ibi tílẹ̀ mọ yín tí wọn ò sun wọn o ibi tílẹ̀ mọ yín tí yẹn ọ̀dá o tọ́ tó bá jẹ́ pẹ́lẹ̀ wá mọ́ yí síbẹ̀ náà ilẹ̀ òtí ìsú tóòrùn bá wọ́ọ̀kùn iná ni wàhálà dé nígbà tó ti mọ́ yí síbẹ̀ yẹn ẹ̀yẹra ẹ̀bọ́ sínú ẹ̀sìn àtìlà ẹ̀rù onúkúwadà ẹ̀já ọkọ̀ mi gbogbo tí ọ̀dà tí ó ń kálukú yín náà ò fi lè ní àtìbọ̀tán rí lórí àtìbọ̀tán rí ṣe pàtàkì o anabiwa Muhammad sallallahu alayhi wa ala wa sallam sì tọ́ wa sọ́nà dáadáa ó fi oríṣiríṣi àwọn nǹkan ó fi mà wá láti mọ̀ yìí pé kò sí ẹ̀ṣẹ̀ tó tóbi tẹ́tà ọ̀wọ́ àwọn òkú òun fẹ́ ronú pàdé òun fẹ́ jáwọ́ ń bẹ̀ tọ́lọ́ ọba ìlú ìjọ lónìí forí jiyàn tí èèyàn bá ti jáwọ́ tó pinnu nígbà tí ń bẹ ní àlàáfíà kí èsì pé báyà kọ̀ kàkà bó ṣẹlẹ̀ tó fi dórí ẹ bọ́ torí bí àdìsọ́nà tí ó yẹ abẹ́ àdìsílámù yẹ jókòó máa kọ́ mi lá ẹ̀rí ìsìlámù tí èèyàn bá gbà kódà kọ́ jẹ́ ní arúgbó kùjọ́kùjọ́ ọlọ́run ti pa gbogbo àti tó ti ní gbogbo ìgbéyà ayé rẹ̀ tó ti dàsìkò yẹn rẹ̀ yìí ẹni pé ọlọ́run bá fẹ́ràn wa ọlọ́run fẹ́ràn wa ọlọ́run kúlí yá ìbáàjì ẹlẹ́rìí náà asọ̀rọ̀kọ àlẹ́ àǹkóṣìlẹ̀ láti àkọ́nàtọ̀ ní ọ̀rọ̀ àti ìlà bá ń sọ fáwọn ẹrú mi wọ́n ti sàtẹ́jù wọ́n ti sàtẹ́gbóró nínú gbèsè pé sọ́lọ́run wọn sọ pé kí náà ìkẹ́ ọlọ́run iná lọ́hà ẹ̀fíìrò tó ló gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọlọ́ọ̀lẹ́ ìforí ẹ̀sìyàn innahu huwal ghafurur rahim aláàánú ọlọ́ aláforíjì lọ́lọ́ ọba tí ìforíjì àti tún kẹ́dà rẹ̀ ni ọdọwọ́ wa ọ̀pọ̀lọpọ̀ wa ní ń gba pẹ̀lú ipò nínú ayé tó wà wípé àti gbọ́ èmi odidi níbi mọba dé yìí èmi odidi ọba níbi tí mo tẹ̀dé yìí odidi báyìí báyìí báyìí nínú ìlú àti gbọ́ kó tó fẹ́ gba ìsìláàmù kan subhanallah bó láti wá gbọ́ àá bẹ́ẹ̀ bá sọ àgbọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n onílàákẹ́ iná ò ti gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ fẹ́ kúrò nínú tí ọ̀dà bọ́ sínú dáadáa àti ilé ìjẹ́ mùsùlùmí ní dáadáa tẹ́ ẹ bá dúró tì í ìjẹ́ alátẹ̀yìn ọ̀sọ́ wípé ọ̀pá ìsìláàmù yìí jẹ́ tẹ́ bá ti dúró tẹ̀sí yìí dáadáa àwọn àpẹẹrẹ ti jẹ fún aláyé tá a wà yìí ọba ọba àgùn ní ọ̀tún state ọba yìí pàṣẹ ní pé ẹnì kẹta ọgbọ́dọ̀ fi ẹbọ kankan sínú ìlú yìí ẹnì kẹta ọgbọ́dọ̀ gbẹbọ sínú ìlú yìí ọba ni àwọn ọba wọn làwọn ọba máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wípé gbogbo ibi táwọn tí sábà máa ń pàdé ń ṣe làwọn irú nǹkó yọjú. téèyàn wá wá wá jọba ọwá ní kọ́mọ́sẹ̀sì ọlọ́run gbogbo tí jama burú yóò sọ̀rọ̀ fún kò ní bá wọn ṣe aburú. ìjẹ́ sọ pé náà lọ́kàn tó sọ pé tòun èmi lẹ́rìí yóò tó bá dúró tọ́ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́lá burúkú kan ní tẹ́lẹ̀ ọba ìwọ́n ròyìn nígbà tí wàhálà ṣẹlẹ̀ sí máàmù kú ọba ní tọ́ lágbájá ni ọjẹ́ máàmù oníwàsí ní rárá o lágbájá làwọn fi jẹ torí pé ẹsẹ̀ yìí ni ọjẹ́ yọ máa fún bàbá lẹ́nu ọba lẹ́ni tí mo fẹ́ ọjẹ́ náà èmi mo ní po ìmáàmù yẹn èmi mo ní Abubakar ìmáàmù ni aláṣẹ mùsùlùmí ni anẹ́sùsùlẹ̀m ìmáàmù ni aláṣẹ mùsùlùmí ni bọ́lá ní ti ń kírun fún wa gbogbo ṣe wà nú ẹ̀sìn yẹn èmi mọ lẹ́tọ̀ọ́ sí mo wá fún un òun ni mo fẹ́ kọ́ jẹ́ ọba ọ̀rọ̀ bá di gbàmí sí omi òtó ọ̀rọ̀ lọ ilé ẹjọ́ wọ́n ti central mosque wọ́n fi ọba ní kí wọ́n bẹ̀rẹ̀ mosque náà fi oníkẹ́yìn ọmọ tí òun lọ nígbẹ̀yìngbẹ̀yìn ọba lọ lọ sẹ́gun wálé ọba wa ní pé sọ ọyá kọ́ lọ sí central mosque kí àfààyàn bẹ̀rẹ̀ sí ní máa ṣe khutba ó ní wò níwájú mo sọ fún ọ pé lágbájá lọ́tọ́tọ́ yẹ kó wà ní ìlú wọ́n sọ pé kọ̀tọ́ àwa lọ ilé ẹjọ́ àbọ̀ o ti ń sọ̀rọ̀ táyé ń gbọ́rọ̀ rẹ̀ ayé ò tún gbọ́rọ̀ ẹ̀ ti dáadáa mọ́ àfi kí n bá mọ́rogún pẹ̀lú ọmọ tó dání lóko. ẹ̀rí báyìí ṣé ìjọba wa sọ fún ọ pé kọ́ ọmọ jẹ ni ọlọ́run kọ́ ọmọ tó tẹ̀sí ọlọ́run ṣébí kò ṣètò ayé ni ẹ tó bá fẹ́ ṣẹbọ jẹun yóò ṣẹbọ ó dúró pẹ̀lú ìsìlámù ẹ̀ ọbọ̀ òwú àwọn ìyàwó rẹ̀ lẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bojú ni wọ́n àbá àtúnyẹ báyìí ọbọ̀ òwú lọ́lẹ̀ yóò bá wa ilé là ń sọ̀rọ̀ rẹ̀ yóò tó dẹ́nu mi ọmọ òpé ó ṣòro ó ṣe tó bá sọ wípé ọyá dúró tẹ̀sí rẹ pẹ̀lú kò tó mú tó dìmú ládùúgbò lónìí àkóso ṣe o á sì tàn bàbá wa náà torí tó bá dúró tẹ̀sí ọlọ́run dáadáa láàbò ní tọ́fẹ́ tí lọ́fẹ́ gba kòkó lọ́wọ́ rẹ ni tẹ́sí abá ní kí ẹnìkan tó jólóyè ọlọ́run tó wá nínú àwọn lẹ́tà àti pọ̀ sáwọn lọ́balọ́ba ọkọ̀ síbẹ̀ pé min muhammad abdullahi wa rasuli látọ̀dọ̀ muhammad ẹrú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ yọ wà sọ ọba tọkọ sí lápẹẹrẹ ìlà àdé ní rome lọ sí ọ̀dọ̀ ọba ọba ńlá ọba ọba rome asàlámù àlà àmàlì sábà àlìhúdà àlàáfíà ọlọ́run kọ́ máa bá gbogbo ẹ̀ tó bá tẹ̀lé ìmọ̀nà aslim teslam yúkìkà lọ́hùn ajọ́rọ̀kà marratayn teslam ọ̀la kó nínú yọ ọlọ́run ọlọ́run ó sì fún ìjọba rẹ̀ ọ máa ó sùn bá lè jẹ́ ńlá lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí báyìí ànábì ọ̀sọ́ pé ẹ tọ́ bá ti gba Islam ọyá ju pòlẹ́lẹ̀ èmi ó tún máa lo sànàbí fẹ́ẹ́ gbé tòmọ́ mọ́tò bùnú ọ̀sán rọ́bì Allahu ta'ala anhu olórí ẹbí ni olórí ilé ni odidi tó a lè pè níbi baálé baálé ni ọgbà Islam ànábì ti kalẹ̀ lórí lórí lórí jẹ́ aṣáájú rẹ̀ náà ni kò sí ànábì láwọn bẹ́ẹ̀ nìkan kan gbogbo nǹkan wọ̀nyí torí ọ̀dọ́wọ́ wa ọlọ́run padà wá bẹ́ẹ̀ ọlọ́run kọ́dá ń kọ́ sáànù fún wa níbi ọjọ́ mélòó ìkan nínú àwọn àtàkìdá wa wọ́n sọ Ustaz Suleiman Jarade wọ́n sọ fún wa nípa bàbá olóyè ní ọlọ́kọ́ ọyọ̀ bàbá jagun ìpẹ́tọ̀ wọn kálukú sọ pé bàbá ibi tẹ́ ẹ bá dé yìí ẹ wòye o ọjọ́ ń lọ o ọjọ́ ń lọ o tọ́ nínú ètò ọlọ́run lọ́jọ́ ahadi lọ ni bàbá sọ pé tọ́ wọ́n padà o wọ́n sì kójọ pẹ̀lú àwọn ọmọ Abu Musa ń bákan náà Ustaz Suleiman Jaraji ń bẹ́ẹ̀ bàbá sì pé gbólóhùn padà nígbà tí bàbá ó pé gbólóhùn ìjọ wo ni bàbá yìí kú bóyá ló lè jẹ ká bàbá náà. eléyìí náà tọ́ka pé wò pé a ti wà ń pòòyè àṣà ìfẹ́bọ yanjú ẹ o ẹbọ ò lè yanjú ọ̀rọ̀ o ẹbọ ò lè yanjú ẹ o wa ẹ jẹ́ ju sẹ́lẹ̀ ẹjẹ́ àgbà gbogbo ẹ̀ lọ́wọ́ ọba ilé ìjọlá pé òfin ọlọ́run yóò lékè ìrọ̀rùn òde báyàn tí a bá dúró ti ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìrọ̀rùn yóò dé báyàn dáadáa nítorí pé àsìkò téèyàn kú láyé ọlọ́run ọba ilé ìjọlá ló mọ̀ ẹ̀mọ̀ye ní ìsìn àwọn onífọ́ onífọ́ onífọ́ tẹ́lómi ti tó ti dabánù pẹ́tọ́ àdánù o ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní adékòrùkú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìpé wọ́n gbé kan wá bẹ́ẹ̀ mi náà kan báyìí ìyàn tó kódà yóò rò pé bàtà àtàkódò bí èpé yọ padà ọgbódò lọ àwọn ẹni rẹ̀ ń bẹ pẹ̀lú àlàáfíà báyìí ẹ̀dàkùn ká lè ní àti ìbọ̀tán rẹ̀ ẹ̀dàkùn ẹja ń jáwọ́ bí àlòsí gbogbo ojú ọ̀bádà tó ń kálukú ń ṣe gbogbo ọtún ṣe pé ẹ́mblẹ́mù dúró ṣe ni wọ́n náà ti ọ gbogbo ọdún tẹ́fẹ́ dúkìá olúkìá lọ́gbà fáwọn èèyàn nítorí tí wọ́n lórí gbà bẹ́ẹ̀ lórí sẹ́lò ní ìjọba lé lórí àbí tó jẹ oníjòyè lé lórí ni ẹ tó jòyè lé lórí lórí ilé ọlẹ̀ kẹ́lò mi ò lè gbà fáwọn èèyàn láwọn ó fún ní ẹ̀ka kan ó fún lẹ́ka méjì ilẹ̀ tó ṣe pé tọ́ bá fún wọn ò ní gbé lọ àwọn nìkan lè gba nǹkan wọn lẹ́yìn rẹ̀ ọdọ̀ owó ní kálukú wa ẹ̀dá fún ẹ jẹ́ ká mọ̀ ìṣe gbogbo ibi tó ń kálukú wa wà ẹ̀jẹ̀ àṣìṣe ẹ̀ bá ti láti bọ̀ tán dáadáa àwọn tí wọ́n ti dàgbàdùn àbàbá wa ìyá wa ẹ dákun ẹ̀jẹ̀ afẹ́rí ìsìlámù ẹ̀jẹ̀ afẹ́rí ẹ̀sọ́dọ̀ wọn ó yóò ṣe é ṣe fún ọkọ́lọ̀ nígbà nínú ẹ̀sìn ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ẹ mọ́jà ní ìdákẹ́mọ̀nà kúrò lára wọn pé bàbá ilé yóò lè gbà má jẹ́ ikú bí bàbá ilé yóò ti bá kú nìyẹn mọ́jà sọ bẹ́ẹ̀ o ìjà súnmọ́ wọn ó ṣe é ṣe ọ̀rọ̀ ọ̀pọ̀lọ̀ tí wọ́n padà parí ẹ̀ pẹ̀lú dáadáa àbí Allah subhanahu wa ta'ala ọba tó ní káwọ́ ọmọ bẹ̀rẹ̀ pẹ̀lú rọrùn báyìí ọlọ́run dákun já parí ẹ̀ sí di dáadáa o ọlọ́run dákun àti bọ̀tán rẹ tó ṣe fáwọn ẹni rẹ ọlọ́run dákun òun náà ni ó já fi pẹ̀ fún ìgbésí ayé wa gbogbo àwọn tó ṣe pé wọ́n ń sa ìdá abáyé ọlọ́run oníkàbá abọ́ bá wa fọ igbá àyà wọn mọ́ pẹ̀lú ẹ̀sìn Islam oníkàbá abọ́ dé kí wọ́n parí ẹ̀ pẹ̀lú dáadáa ọlọ́dà kò balẹ̀ ṣẹlẹ̀ fún wọn ọlọ́dà kò balẹ̀ ṣẹlẹ̀ fún wọn orílẹ̀-èdè Nàìjíríà dákun má jẹ́ ọ̀dà òun láéláé orílẹ̀-èdè Nàìjíríà má jẹ́ ọ̀dà òun gbogbo ibi tí wàhálà ti ń tẹ̀lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà dákun balẹ̀ fún àwọn tí ń gbé wàhálà lọ́ńdá wàhálà balẹ̀ fún wọn sùúrù àwọn agbésùnà ní balẹ̀ fún wọn sùúrù Ọlọ́run agbénipa agbénipawó ọlọ́dàpàdé kò wọ́n sòrò wọ́n jà sí kò gẹ̀rẹ̀ wọn ọlọ́run dáàbò rẹ bu wa ìsọ̀ rẹ sọ wa gbogbo àwọn adarí wa níjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ pàmì kọ́ wọn máa ń ṣe àánú mẹ̀kúnnù dákùnbalẹ̀ fi sí wọn lọ́kàn ọlọ́run dákùnmájẹ̀ wọn ó sì dé dákùnbáni fi ẹ̀sìn ìwọ ọlọ́run dákùnbalẹ̀ fi sí wọn lọ́kàn dákùnbáni rọ ọkàn wa dákùnlẹ̀ kò lè ṣe dáadáa àbẹ̀wò ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́run gbogbo ẹni tí ọgbádùn kọ̀ọ̀dọ̀ balùkùn lánàá bíà